Thank you. ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ní nípa oore ọ̀fẹ́ ọlọ́run lónìí yìí a ó máa tẹ̀síwájú nígbà tí a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè ṣùgbọ́n ṣáájú ìyẹn mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń gbọ́ wa lókèrè àti lọ́nà jíjìn lọ́mọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí wọ́n tún fi àyè mìíràn fi gba èmi olùsọ àti ẹ̀yin tí ó ń gbọ́ mi ní wákàtí yìí mo fẹ́ kẹ́ fìdílé nǹkan kólúkúlùkù wá jókòó ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tí ọlọ́run ní fún èmi àti ìwọ tó jẹ́ ọ̀rọ̀ ìyè tí mo gbàgbọ́ pé yóò bá àìní ayé ìwọ olùgbọ́ mi yóò bá pàdé kí n tó máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí màá fẹ́ rọ̀ wá wípé ẹ̀jọ̀ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa ní orúkọ jésù kristi a lọ́wọ́ yín torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a fi ògo fún orúkọ yín àjíǹde àti ìyè a gbé yín ga torí wípé ẹ ò yípo padà ọba àwọn ọba Olúwa gba ọpẹ́ wa bàbá àkókò tó láti lè sọ ọ̀rọ̀ yín mo ọ̀rọ̀ yín sì wípé níbi tí ènìyàn méjì tàbí mẹ́ta bá ti wà tó máa péjọpọ̀ ní orúkọ yín pé ní ìbẹ̀lẹ̀ yẹn lọ́run yóò wà a gbàgbọ́ pé ẹ wà láàrin wa tó bá rí bẹ́ẹ̀ Olúwa gbogbo etí tó ń gbọ́ mi yìí àti gbogbo ọkàn tó ń tẹ̀lé ọ̀rọ̀ yín yìí mo fẹ́ kẹ́ ẹ bùkún fún Olúwa orúkọ yín kó di àyìn lógo lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà àmín ẹ hallelujah ní tabalẹ̀ kíyèsí nígbà tí jésù olúwa wa tí ó ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn bí a ti ṣe ń gba nígbà tí wọ́n bi jésù kristi léèrè pé kọ́kọ́ wọn kọ́kọ́ wọn bí wọ́n ti ṣe ń gbàdúrà torí pé johannu ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọ́n ti ṣe ń gbàdúrà lẹ́rìí pé jésù olúwa wa ó kọ́ wọn bí wọ́n ti ṣe ń gbàdúrà àti ní ìwé matthew orí kẹfà eh, ní ẹsẹ̀ ìkẹwàá ni jésù kristi wípé onígbàtẹ́ bá ń gbóní ara àdúrà tó ń gbà náà ni pé ó ní kí ìjọba rẹ kó dé ara àdúrà ohun tá à ń pè ní àdúrà olúwa nìyẹn ó ní kí ìjọba rẹ kó dé ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe ní ayé gẹ́gẹ́ bíi ti ọ̀run ní ìfẹ́ tirẹ̀ ni ká ṣe kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ni ká ṣe ní ayé gẹ́gẹ́ bíi ti ọ̀run ní àkókò yìí ọ̀rọ̀ tí mo sọ yìí òun ló máa mú mi lọ sínú kókó ọ̀rọ̀ ọlọ́run èyí tí a fi gbára wa níyànjú òun ni olùkọ́ ẹni tó ẹni tó jẹ́ ọ̀mọ̀lé ìjọba ọ̀mọ̀lé ìjọba ìní kingdom kingdom builder ẹni tó jẹ́ ọ̀mọ̀lé ìjọba náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí a máa kíyèsí kíka ìwé ṣàwọn àpọ́stélì orí ìkíní láti ẹsẹ̀ kẹfà sí ẹsẹ̀ keje ìṣe àwọn àpọ́stélì orí ìkíní láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní nítorí náà nígbà tí wọ́n sì péjọ wọ́n bi léèrè pé olúwa láti ìgbà yìí lọ ìwọ wàá mú ìjọba padà fún Ísírẹ́lì bí ó sì wí fún wọn pé kì í ṣe kì í ṣe tiyín láti mọ àkókò tàbí ìgbà tí bàbá tí bàbá tí bàbá ti yàn nípa agbára òun tìkára rẹ̀ ẹ̀yin olúwa lógo tí a bá lè wo ọ̀rọ̀ tí mo kà yẹn a rí i pé ní orí kìíní iṣẹ́ àwọn apostoli yẹn níbẹ̀ ni a ti ń rí ìgbàsókè re ọ̀run Jésù Kristi ẹ rí i pé àwọn apostoli wọ́n ń bi Jésù Kristi léèrè wípé ìgbà wo ni wọ́n máa mú ìjọba wá a rí i pé ohun tí mò ń tà ń gbìyànjú láti sọ òun ni wípé tá a bá ń sọ nípa kíkọ́ ìjọba ìjọba ó ìgbéjọba kalẹ̀ àbí kíkọ́ ìjọba ìjọba náà ìyẹn ni kingdom ó túmọ̀ sí pé kì í ṣe nǹkan tá a lè kọ́ nínú agbára wa kì í ṣe nǹkan tá a lè kọ́ bí ẹni tó kọ́ bí ẹni tó kọ́ ilé àbí ẹni tó kọ́ ẹni eh, tó kọ́ ojú ọ̀nà òpópó àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó jẹ́ eh, ìjọba náà ó jẹ́ nǹkan tó yẹ pé ìjọba ọ̀run ó jẹ́ nǹkan tó yẹ pé ọlọ́run fún ara wọn òun náà ló lè kọ́ ó ní jẹ́ kí ìjọba rẹ kó dé ìfẹ́ tirẹ̀ ní ká ṣe ní ayé gẹ́bí ti ọ̀run tí a bá ń sọ nípa ìjọba ètò yẹ pé ó wà ní abẹ́ ìṣàkóso ọlọ́run ó túmọ̀ sí wípé a nílò agbára ẹ̀mí mímọ́ ó ní kì í ṣe pé agbára ẹ̀mí mímọ́ nìkan kì í ṣe pé agbára ẹ̀mí mímọ́ nìkan máa fúnyàn ní agbára nípa ìwàláàyè wọn ṣùgbọ́n ẹ̀mí mímọ́ a máa mú ìmúṣẹ ìlérí a máa ṣe ìmúṣẹ ìlérí ohun tó jẹ́ ìgbékalẹ̀ àbí ètò ọlọ́run èyí tí a pè ní ìjọba ọlọ́run God kingdom of God tá a pè ní ìjọba ọlọ́run tí a bá ń tí a bá kíyèsí a rí i pé ìjọba ọlọ́run ó wà ní ọkàn àwọn àwọn ọmọ ẹ̀yìn ṣáájú ìgbàsókè Jésù Kristi ṣùgbọ́n lẹ́yìn ìgbàsókè ẹ rí i pé kò sí lọ́kàn wọn mọ́ ohun tí eléyìí túmọ̀ sí òun ni wípé àwọn àwọn ọmọ ẹ̀yìn wọ́n ń lérò bí ìpinnu wọn àti àbá wọn bí wọ́n ti ṣe lérò péjọba ìjọba ọ̀run ṣe máa wá kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe wá ohun tó mọ̀ sí pé ọ̀nà tí Jésù Kristi pinnu péjọba ìṣe máa wá kọ́ ni àwọn retí ẹ̀ ó torí pé àkókò yìí a rí i pé wọ́n wà nínú ìfìyàjẹ wọ́n wà nínú ìpọ́njú wọ́n wà nínú ìdààmú wọ́n lérò pé jésù kristi kò tiẹ̀ ní lọ sí kò ní kò ní kò ní lọ sórí igi àgbélébù láti lọ láti lọ kú lórí igi àgbélébù wọn ò retí ìjọba bíi eléyìí wọn retí bíi pé jésù kristi ó máa ó máa ó máa gbàjọba lọ́wọ́ róòmù tí wọ́n máa táwọn máa jẹ́ bíi ìjòyè àbí bíi adarí ni ṣùgbọ́n nígbà tó ti mú pé ó ti ń la ikú kí jésù kristi kó máa kú lórí igi àgbélébù àyà wọn já bíi pé ìjọba tí jésù kristi ṣèlérí pé ìjọba yẹn ti parí sí ikú Jésù Kristi ṣùgbọ́n lẹ́yìn àjínde ẹ rí i pé ìjọba yẹn ó wá ní ọ̀nà tí wọn ò lérò ìjọba yẹn dé nígbà tí agbára ẹ̀mí mímọ́ nígbà tó bà lé àwọn àpọ́stélì tí agbára kún wọn láti lè láti lè láti lè jẹ́ ọ̀mọ̀lé fún ìjọba Ọlọ́run nígbà tí agbára yìí dé ẹ rí i pé ọ̀nà tí wọ́n wá gbà láti lè máa kọ́ ìjọba Ọlọ́run òun ni wípé kọ́mbẹ̀sì ń wàásù fún gbogbo àwọn kan á rí i pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wàásù a rí i pé ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ayé ló fi ayé wọn fún Jésù Kristi ní ìwàásù àkọ́kọ́ lẹ́yìn ìfikún agbára mímọ́ ní ọjọ́ Pentikọ́sì a rí i pé láti ẹnu Paul àpọ́sítélì àwọn èèyàn ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọkàn láìka ọmọdé tàbí obìnrin àwọn ni wọ́n fi ayé wọn fún Jésù Kristi eléyìí òun nìkan tí ẹ̀mí mọ́ òun tó lè ṣe ẹ rí pé agbára ẹ̀mọ́ yìí dé nígbà tó dé sínú ayé Paul àti sínú ayé Pétérù sorry nígbà tó dé sínú ayé Pétérù àti àwọn ẹni tó jẹ́ àwọn ọmọ ẹ̀yìn mìíràn ẹ rí i pé ó ṣeé ṣe fún wọn láti bẹ̀rẹ̀ sí ń kọ́ ìjọba kì í ṣe tí wọ́n fi ògiri tí wọ́n fi mọ ṣùgbọ́n kíkọ́ ìjọba yìí òun ni wíwàásù Jésù Kristi àti fún àwọn ayé láti bẹ̀rẹ̀ sí ń gba ìyípadà àti fún àwọn ayé láti lè bẹ̀rẹ̀ sí ń di ọmọ Ọlọ́run so a bẹ̀rẹ̀ sí ń yí ìrònú wọn ó bẹ̀rẹ̀ sí ń di tó ń yí padà sí ti ọlọ́run ìgbé ayé wọn ó bẹ̀rẹ̀ sí di tó ń yí padà sí ti ọlọ́run àwọn tí wọ́n wàásù fún àwọn pẹ̀lú wọ́n bẹ̀rẹ̀ sí ń wàásù fún àwọn ẹlòmíràn bí a ti ṣe lè kọ́ ìjọba ọlọ́run nìyẹn ẹnìkan kan ò sì lè wá sọ́dọ̀ ọlọ́run bí kò ṣe pé ọlọ́run fúnra wọn bá fà wọ́n wá ó túmọ̀ sí pé tí a bá wàásù tí àwọn ayé tó máa gba ìyípadà ẹ̀wọ́ tí ò ń gbọ́rọ̀ mi yìí tí ìgbé ayé kìrìsìtẹ́nì tó máa nítumọ̀ tó bá yẹ pé nípasẹ̀ ayé á lè ti pasẹ̀ wá sọ́dọ̀ Jésù Kristi wọ́n lè béèrè wípé Ọlọ́run tó ń sìn yìí fi hàn mí mo fẹ́ èmi náà fẹ́ sin Jésù yìí tí wọ́n á lè rí nùwà àti ìṣe tá à ń gbé tó túmọ̀ sí pé a nílò agbára Ọlọ́run yẹn tí a bá lè gba agbára yẹn ìgbà yẹn la tó lè la tó lè di ẹni tó jẹ́ pé ó máa lè dàbí àwọn àpọ́stélì tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n gba agbára wọ́n di ẹni tó jẹ́ pé ó kojú òṣùwọ̀n láti máa bẹ̀rẹ̀ sí mọ ìjọba Ọlọ́run nípa agbára ẹ̀mí mọ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ nínú wọn pẹ̀lú náà mo pè níjà lónìí wípé àtèmi àtiwọ́ jẹ́ ká dìde wúyà láti gbàyè fún ẹ̀mí mọ́ yẹn láti lè ṣe àgbé láti lè mú ètò àti ìpinnu ọlọ́run ṣe òun ni wípé ká lọ láti lè bẹ̀rẹ̀ sí ń jèrè láti lè bẹ̀rẹ̀ sí ń jèrè ọkàn àwọn ènìyàn agbára àti ìgboyà láti bẹ̀rẹ̀ sí ń wàásù láti ojúlé dé ojúlé láti bẹ̀rẹ̀ sí ń sọ fún àwọn ènìyàn nípasẹ̀ nípa ohun tó ń ṣe ti ìjọba ọlọ́run eléyìí ara àdí pàtàkì tí a fi fagbẹ́rẹ́ mọ́kún wa nìyẹn kì í ṣe pé àgbàgbẹ́rẹ́ mọ́ yìí láti lè máa fi ṣe yànga àbí láti máa fi máa kàn máa fi máa pariwo káàkiri àbí ká máa pera wa ní ohun tí a ò jẹ́ ṣùgbọ́n a ń láti lè jẹ́ kí agbára yìí kó kúnnú ayé wa débi pé a máa lè a lè fi a ó lè dìde nípa agbára mímọ́ yẹn láti lè wàásù fún àwọn ẹni tí ò gbàgbọ́ àwọn ọ̀rẹ́ wa níbi iṣẹ́ àwọn ọ̀rẹ́ àwọn àwọn àwọn ọmọ iléèwé àwọn tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ àwọn ọmọ tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ wa tó jẹ́ ọ̀rẹ́ wa tí wọ́n ti fàyè wọn fún Jésù Kristi ìgboyà àti lè ṣe bẹ́ẹ̀ láìsí pé ojú ń tì wá agbára yẹn á lè dé á lè bẹ̀ sí ń wàásù á lè bẹ̀ sí ń ṣe iṣẹ́ ìjèrè ọkàn á lè bẹ̀ sí ń gbègbè ayé èyí tó yẹ pé nípasẹ̀ bí eléyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lálẹ́ wá sí ọ̀dọ̀ Jésù Olúwa wa ohun tí mo wá fẹ́ sọ nígbẹ̀yìn ni pé ìwọ tó ń gbọ́ mi mo pè é níjà lónìí pé jẹ́ ká dìde àtèmi àtiwọ ká nínú agbára mímọ́ yìí láti bẹ̀ sí láti bẹ̀ sí ń kọ́ ìjọba Ọlọ́run èyí tí yẹ pé torí ẹ̀ la ṣe fi agbára mímọ́ yìí fún wa mo gbàdúrà pé lórúkọ Jésù yóò dára fún wa ní ọjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run a ó tún máa pàdé ó dàbọ̀. kílẹ̀ ò lè ṣe Ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá kílẹ̀ ò kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe o. Oh. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kílẹ̀ ò lè ṣe. pépélé fún ọ.